ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته عليك يتوقف الله أشي عشرات الصور الذي محمد صلى الله عليه وسلم بعد عشراتنا ربما على النبي أشي وصحابة àti gbogbo ẹni tó bá tẹ̀lé lánàá òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi máa di ọjọ́ gbogbo àtìyáná lẹ́yìn náà àti gbogbo ìjọ̀kọ́ lè pátá àwọn ọmọ wa ní wọ́n ti oríire lónìí èdèdè wa náà wá sí yáyá láti yáyà báyìí láti wá kópa èdè oríire àwọn ọmọ wa oríire táwọn ọmọ náà sí ọlọ́wọ́ ọlọ́dá fún ìgbègbè ìgbò inú àti yọrí ọmọ ènìyàn mọ́ ń ṣe inú ayé láti sọ pé ṣàṣeyọrí òní èyí tí àwọn àlùfáà tí wọ́n ń ṣe lórí ìdí wọn ṣe àṣeyọrí ńláńlá sì ni ó pò kékeré gbogbo àwọn àlùfáà náà tí wọ́n wá ṣàṣeyọrí yìí ṣe àbẹ̀wò wọn bá sọ fáàlù wọn bá rẹ̀ àṣeyọrí wọn ọlọ́ọ̀dàgbọ̀ máṣàlẹ̀ tó tó máa gbé kàdé láwùjọ wọ́n ti ṣe eléyìí wọ́n ti yọrí láyìí abdullahi wa ta'ala àwọn àpẹẹlẹ tí ń tún máa ń tẹ̀lé lè tí wọ́n ṣe yìí àṣeyọrí àwọn ìpele náà ọlọ́mọdé àtẹ̀síwò sí. mo wá kí gbogbo wa bí gbogbo yìí àmọ́ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kí wa àwọn àlùfáà wa àgbà tọ́lọ́wọ́ bá lò ní sábà bí àṣeyọrí ta láwọn àlùfáà ti ọ̀dọ̀ wọn náà láti kọ́kọ́ bẹ̀rẹ̀. òṣèlú ayé bíta wáyé ọlọ́pàá máa hàn wọ́n sàárà àwọn ló ta kókó àyè fún ìdarí àyè yìí ọlọ́wọ́ bá ti gbèdé wọn lọ́wọ́ àwọn náà ti ń darí rẹ̀ àtìkú tọ́lọ́nà ọlọ́wọ́ bá wa ibi wọ́n darí rẹ̀ dé òlàwà náà wá rí yìí àṣeyọrí náà là ń lò yìí ilé ìwà kọ́lá àkọ́kọ́ àṣeyọrí wọ́n ti ń ṣe wọ́n ti ń ṣe wọ́n ti ń ṣe ọjọ́ ti pẹ́ ilẹ̀ ti ta sí àìmọye àwọn ọmọ mùsùlùmí ni wọ́n ti ṣe fún kódà lónìí ẹ̀sùn ní tó mọ̀ yìí tọ́ba ní káwọ́ kàn bójú wẹ̀yìn pé ìṣẹ̀ làwọn tiẹ̀ àwọn mélòó làwọn ti ṣàṣeyọrí lé lórí bóyá làwọn gan lè rántí wọn wọ́n tọ́ba ní kàn máa kà wọ́n ni àti wọn tí wọn kò ṣe فضيلة الشيخ الفاضل حبيب الله بن عبد الرحمن الأثري حفظه الله تعالى ورعاه وسدد إلى الخيرات والمسرات والخضار ọlọ́dàkùn àlékún àdúrótì ọlọ́run ọlọ́mọdé àbáwá àdúrótì wọn àlékún ìkọ́ni máa ń ṣe lọ́dàkùn mọ́tà máa ń kọ́ wa mọ́ sí i. mo wá bí tí wọn náà kí gbogbo àwọn hayatu tadris àwọn asatidatul mudarrisun في هذه البقعة العلمية المباركة إن شاء الله igi kan ò lè dágbó ṣe gbogbo ọ̀rọ̀ bí yóò bá máa ń sọnù. òun náà ni pé a bá ń wọnú ayé tá a wà yìí gbogbo nǹkan tá a bá láti lọ rí bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ kankan ni máa ń ṣe. àwọn ní wọ́n máa ní àwọn àlùmọ̀tà àwìn náà. gbogbo àwọn tí wọ́n ń kọ́ àwọn ṣe kọ́ wa lọ́wọ́ iṣẹ́ ibi wa gba ṣíṣe báyìí nínú àwọn àlùfáà àwọn òdá wọn mọ̀ àmọ́ lọ́wọ́ bá mọ̀ wọ́n àwọn ọmọ tó náà sì mọ̀ wọ́n ọlọ́run bá wa sọ kálukú wọn náà lẹ́sùn olóore èrè téèyàn máa ń jẹ bí à ń kọ́ máa ń kéwú ọlọ́run ṣáà jẹ́ kí wọ́n jẹ́ a máa ń jèrè ayé ń bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kí wọ́n jẹ́ a tún máa ń jèrè àkíyàmọ̀ náà bẹ́ẹ̀ ọlọ́run dàpọ̀ pápá ti ṣe wọ́n wọ́n o wọ́n ṣáà káwọn náà ṣe jẹ́ náà. bákan náà àwọn àlejò wa pàtàkì àbáwọn àlùfáà wa pàtàkì lọ́gbà mo ti mọ̀ wọ́n léṣe ọ̀nà ìrọ̀tọ́ pẹ́ díẹ̀ àkúṣe ìlọ́wọ́ àtijọ́ mo ti mọ̀ wọ́n láàlàmọ́ àlùfẹ́ ìlà àkọyọ̀ dáadáa náà lọ́nà níbi ìmọ̀ ìmọ̀ pa wọn láburú ọlọ́run ti dáa gbọ́ pa yín ọlọ́run ti dáa gbọ́ pa yín ọlọ́run ti ẹ̀mí jẹ́ ṣé èmi táwa gbọ́ èmi ní ìlà ìta gbogbo àwa táwa jẹ́ àwọn òbí àwọn ọmọ ní hafla lónìí gbogbo wa náà mo kí Eh, ọlọ́run sọ̀tàbí fún wa náà ní ọ̀ṣọ́rọ̀ rẹ̀. Mo kí ìwọlé àwọn ṣéèkù wa lẹ́yìn tí mo fi sí wọn lẹ́ẹ̀kan. Mo tún wá ń tún wọn náà bí wọ́n ti ń wọlé bí ojú àgbo Hafidọ̀ Ọba Ìsàhálà wa á ọ̀sánṣẹ́dá ìlànà ìrọ̀ṣẹ̀ ìwọlé àwọn àkàrà ọlọ́run wa àjọ ilẹ̀ ìṣòro rẹ̀. Ẹ kú àlejò wọn látàná. Ẹ kú wa púpọ̀. Kódà à ń sọ wọlé pé ẹ tọ́jú wa. Ọlọ́run ìwà àjọ ìlànà ìṣòro rẹ̀ gbogbo àwọn tá a wá jẹ́ òbí ọmọ òtù gbogbo wa náà pátápátá akú sùúrù akú ìfaradà ike àwọn ọmọ wa bá ẹ̀kọ́ débi tí wọ́n bá dé yìí oríṣiríṣi tàlẹ́ǹtì láti dé ìlànà rẹ̀ àwọn ìròrí kan ti wá àwọn kan ti pè wá pé ọlọ́rin ìjọba ibi tó ní àkùránì ní kùránì wá ní báyé dé yìí gbogbo ẹ̀ láti máa gbọ́ gbogbo ẹ̀ láti máa rí àwọn ará lè fara dágbé àti táwọn ọmọ yóò kẹ́kọ̀ọ́ yìí débi tí wọ́n kọ́ dé yìí àfún ah, sí gbogbo ẹ̀yìn òbí náà o mo tún wá kí ẹ̀kú oríire inú tọ́lọ́wọ́ bá ń fàyọ nínú ìdílé tí yìí tẹ́ ẹ bá máa báwọn èèyàn ṣe máa ń dùn aláì ẹ̀ ní mọ ìyóni alùkùránì nínú tẹ́yà sí bí mọ́ ń di ahàlùwá ìwà kọ̀ọ̀sọ́nù tẹ́yà bí mọ́ ń di àwọn ará ilé ọlọ́run tẹ́yà bí mọ́ ń di àwọn ẹni ẹ̀dà lọ́dọ̀ ọlọ́run oníkéyìn ò jẹ́ alálùkùránì nínú ọ̀nà tẹ́yà bí wá mọ́ ń jẹ́ alálùkùránì lọ́dọ̀ ọ̀nà gbogbo àwọn àǹtá náà tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde lónìí olúwa ò mọ́ṣà bá wa tí wọ́n ní àárọ̀ mọ́ ìwà kọ́ àṣàkù àwọn ìkúnilọ́wọ́ tọ́lọ́wọ́ bá máa ń ṣe fún ní ọlọ́mọṣà bá wa sí gbogbo wọn. mo wá kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin láwa ta tẹ̀lé àwọn òbí àwọn ọmọ wa olúwa mọ́ṣà àti àlékún dáadáa àti àlékún orí rẹ̀ olúwa mọ́ṣà àti gbogbo wa. ká má gbàsìkò púpọ̀ torí ètò sípò tá a ti ṣe lónìí àmọ́ níwọ̀n bá ṣókí ọ̀rọ̀ mi fẹ́ lọ sí bí ọ̀nà méjì sí mẹ́ta yóò wá wù mí gbogbo àwọn òbí tàbí lónìí yóò wù mí kí á tẹ́sí bẹ̀rẹ̀ jẹ́ torí pé àwa ni mo fẹ́ bá sọ̀rọ̀ ìdúró lọ. wa bá wa sọ̀rọ̀ tán àwọn àlùfáà tí wọ́n kẹ́kọ̀ọ́ Al-Kùránì jáde náà ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ mo ní ní ìmọ̀ràn fáwọn náà ọlọ́dàbọ̀ ọlọ́mọdé àti àlùbáríkà sí ìdókòyè ó sì máa ṣe orin sí i. àkọ́kọ́ àwọn òbí nínú ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ́ńtò fún ìlú rẹ̀ oníbi àmọ̀dúpẹ́ fọlọ́run àmọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àmọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìjókòó ta wà yìí àṣẹ̀ṣẹ̀ máa ń jorú ẹ̀ láàyè bẹ́ẹ̀ náà làwa sọ pé wọn ò ṣẹ̀ṣẹ̀ máa jorú ẹ̀ nílẹ̀ Yorùbá yìí alájòkó pé ó kọ́ tá àmọ́ sábà pé ó là ń ṣe wòlíì máa bá a ti mọ̀ ń ṣe yẹn bá a ti mọ̀ ń gbọ́ náà nìyẹn. gbogbo orú àwọn adájọ́ gbóyè náà èmi náà ti wò ní máàlù kùránì o àmọ́ wò ní máàlù kùránì táwa ṣe ó kéré lẹ́gbẹ̀rún táwa sáà ní ìdílé a lè mọ wo ní tọ́lọ́wọ́n bá ti ṣe fún wa nínú ọ̀nà báyìí. láwọn àgbà tí wọ́n bá lájọ pé wọ́n ti wà ní máàlù kùránì ẹnu máa ń tá a mọ́ ṣe ń pa kùránì ńgbà náà kìí ju pa àmọ́ mọ́ kà lọ láwọn àsìkò náà à ń sọ̀rọ̀ táwa ìdán dé bá kó tó wá kan rú náà akámọ̀ 1980 1990 kódà early 2000 ìjà mọ̀ǹgbà náà ni pé ọba náà ti wà nígbà lùkọ̀ á ní ọmọ mọ̀ǹká mímọ̀ kájà náà ká tó yan èmi sáàtì ìlú ajá àlejò ara bí méjì mẹ́ta àlejò pọ̀ àníṣọ́ mùdúdù àníṣọ́ àrùkọ́ọ̀bù àkòsí ìjẹta àjò àbí wùkúfù àyíṣọ́ wùkúfù àyíṣọ́ wùdúdù àyíṣọ́ tàjáàdì tó ara mẹ́ra wọn tàjáàdì rí pé alhamdulillah tàbájì wá kàtàn wọn bá ń gbà náà àwọn wákàtí wọ́n tún mọ́ ń dá fún wa ń jẹ́ káwà bẹ́rù bá bá ti bẹ́ẹ̀ lọ àbí bá bá dé wà ní mọ́ ta ṣe tán wà dáwàgà pé ta ló lè gbé ta ló lè gbé oore ta ló lè gbé ẹ̀yìn tá ẹ̀nà bí bọ́ọ̀lẹ̀ kúránì tá a há sórí bá àhá torí ó wà mọ́ fún kọ́wá sí àtẹ́kẹ́lé kan ò níwò ní ìmá ọmọ náà àánú máa ga pàgbọ́nà pé èmi náà mo lè gbé lóòtọ́ àtàlẹ́ gbé àti tí ń bẹ wájú òkọ̀yà rẹ̀ amọ́bìkan ìdàgbàsókè tí wá bá lónìí sábàláwọn ta jòkó lórí lónìí àwọn eléyìí kọjá àwọn mọ̀ọ́ká àwọn ilé ìkọjá àwọn ọmọ mùdúùdù wọn ọmọ wùkú bla alhamdulillah níbo láti máa ń dúró tàbá ń ṣe alukùránì òye wọn níbo láti máa ń fa òun gùn wọn mọ́ bó láti máa ń lé ẹnu pé nǹkan wọn mọ́ níbo ni a gbọ́dọ̀ pé tẹ́rẹ́tẹ́ wọn mọ́ alhamdulillah ọlọ́run adúgbẹ́ o ilẹ̀ yorùbá ẹni bàbá wa àdúyá wa ẹja àjọkíra wa pé ìdàgbàsókè ti bá ọ̀rọ̀ ìmọ̀ eléyìí àpẹẹrẹ tí ó mọ̀ jẹ́ fún wa ní báwọn àlùfáà wa tí wọ́n dúró ti ṣe à ń kọ́ ọmọ nítorí yìí wọ́n á dúró lè túmọ̀ rẹ̀ ó ní ìdàgbàsókè tó bá wa débi tó bá wa dé. láwọn àkókò tá a bá ti rú wa nímọ̀ yìí sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ẹnu mọ́ tí mo lá mọ́ o wọ́n bá ilé sọ lárúbáwá sí yàn àwọn ìgbọ́ lárúbáwá ń gbà náà wọ́n bá bi wá àlè ìdáhùn àwágò tí ẹ̀ lé sí èdè bá bá yàn sọ àmọ́ ìdílé tó ọmọ bá ti sí àlùkò á ní àmọ́ ń gbé wọn tóbi ni amẹ́lòmí alhamdulilá àwọn ata ń wí yìí bẹ́ẹ̀ bá dájú lárúbáwá kọwọ́ wọn darí lóò lọ́ní o lẹ́yìn bẹ́ẹ̀ bá lẹ́yìn náà gbọ́ àwọn náà mọ bá yín sọ́nà ní o àtúntò yóò náà ti gbọ́dọ̀ lọ́nà amẹ́yìn òbí ẹ̀yin bàbá wa nínú Islam nílẹ̀ Yorùbá yìí ìyá wa àwọn àlùfáà ń ṣiṣẹ́ tí wọ́n ẹ̀yin ò mọ̀ ṣiṣẹ́ ìtọ́jọ́ ní dáadáa ìmọ̀ àdúgbò bíi ta wà yìí àmọ́ mo fẹ́ fi ẹ̀sìrẹ́ǹsì ibi tó pọ̀ jù nílẹ̀ Yorùbá challenge táwọn ilé kí ó mọ́ ń fèsì lọ́dọ̀ àwọn àtàjọ òkúta mọ́mọ́ wá lè kéwú ìkàkú ẹ̀yìn tẹ́ mọ́mọ́ wá fáwọn àǹfà láti wá kéwú ìkàkú yín lórí ọmọ àti lórí ẹ̀kọ́ tẹ mú àwọn ọmọ náà wá kọ́ ìkàkú yẹn kéré observation wa rí lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí mọ́mọ́ wá lè kéwú ìyàtọ̀ wọn ń báyìí náà díẹ̀díẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tágbọ́ yẹ́ẹ̀sì ń dọ́dọ̀ wọn àwọn náà tí wá mọ yí pé á àbíkọ́ mọ kékéwì àti fi ká fi kéwì náà kó fáwọn ọmọ ọlọ́run kó san oníkálukú wa náà lẹ́sọ̀ọ́ lórí àmọ́ ẹ mọ́jọ́ jẹ́ pé ìgbà tó mọ́ bá tó di páàlé tọ́jú ẹ̀ mọ́ látó mọ́ mọ̀nà lè kéwù ìgbà tó mọ́ bá di pọ́ mo wálé wá sùn mọ́ látó wá mọ́ ń tàwọn àbá ẹ̀rákùn ilé kéwù la lè mú ọmọ yìí lọ tára rẹ̀ ó ti balẹ̀ àwọn àmọ́ wá rúdá àwọn ojú àwọn ilé tí ó bá ìfúnwọ́n ti ní bọ́dé ẹlòmí ò tó wá mọ́mọdé ó tó wá mọ́ sáàjọ dákú ẹmẹ́jì ó jáde o à ìyáyé èsì ni wọ́n ń kọ́ yà option níjọ́ tó mọ́ bá ti jẹ́ ìgbà nǹkan lọ́wọ́ ẹjá lọ tún kí ní ìṣe ìròrí tí ò dáa ni àtìgbà níyàn tó dáa fi má wọ̀n ọmọ wa ní tí ó lè fi mọ̀ rẹ̀ ẹ jẹ́ ń sọ nǹkan tó fún wa bá ń sọ dáa mọ̀. àgbọ̀yé kan làwọn òbí níná fi ń mú ọmọ tó bá ní kó ti yàpá ìléwá kí làgbọ̀yé náà wọ́n rí wọ́n sì mọ̀ lẹ́yìn tí wọ́n bìlíìfù tán bẹ́ẹ̀ pé ọmọ tó bá yàpá ìlé tí wọ́n bá ti mú wálé kéw àlùkùránì ọmọ tí direction ìgbésí ayé rẹ̀ tí ti ń jọ pé á tẹ́lẹ̀ yóò ṣe pé yóò padà mú gbogbo ẹ̀yìn ayé rẹ̀ báyìí ìfẹ́ ọba ti mú wá lékéwú ilékéwú ó sì rí ṣépù àlámọ̀rí ọmọ náà ọmọ náà ó sì mọ tó ẹkẹ́ ìwà sínú ayé àwọn náà padà mọ wá rí pé ọmọ náà rí nǹkan ribiribi gbèsè nínú ayé bìlíìfù nìyẹn kò sí náà aláìwò sí náà nù iṣẹ́ kálukú rẹ̀ á ní ìwà sí lára kálukú wa náà rí pé ó wá tún kálukú wa sí náà nù ìtọ́jú wá sí ìròyìn alkùránì náà nìyẹn inna hadha alkùránì yahdi lillati hiya aqwam ìtọ́jú kùránì ìgbé wá sí náà ni pé ó fẹ́ tọ́ka lukú sójú ọ̀nà tó gbó déédéé níbo ló yẹ ká wà níbo ló yẹ ká rìn sí kí ló yẹ ká wọ̀ báwo ló ti yẹ ká ṣe báwo là ṣe mọ́ wà responsible iṣẹ́ wá kọ́

ẹgbọ́n yé báyìí àlọ́mọ tí ó rìn ìlànà bí ò tọ́ ọmọ tí ń fi ń jọ amúgbó ọmọ tí ń fi ń jọ apààyàn ọmọ tí ń fi ń sálé ẹwà mú wá di alùkùránì alùkùránì wá dọ́mọ náà padà ń súnlé alùkùránì dọ́mọ náà padà ń gbọ́ sí lẹ́nu alùkùránì tún lè gbéṣẹ́ ayé ọmọ náà ó tún ṣe ọmọ tóun bá ti wá nílé ayé tó ayé rẹ̀ tó bá ti pé ọ̀nà ọgọ́rùn-ún ló yẹ kó fi dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ alukóra ni ó sọ di kíni jọ̀mọ́ ọ̀nà ẹgbẹ̀rún ni kí ni túmọ̀ sí ìwí ni pé ẹ má jò ó jẹ́ pọ́mọ tí ń kí ayé rẹ̀ fẹ́ bàjẹ́ nìkan lẹ́ẹ̀ máa mú wá mọ́ èyí jẹ́ rò páyé rẹ̀ ò bàjẹ́ yẹn náà tẹ́yìn wá ń rò pé ilé ìwé ló yẹ kẹ́ mú yóò lọ tèé tẹ́lẹ̀ kéwú ẹ padà sọ náà délé náà owó ọkàn nígbọ̀nà àmúgbó yàyà fìyà ni òun ló kàwé tán yóò dáadé kó lè rí mọ́ yín lọ́wọ́ ẹ sì padà mọ́ jẹ ká pé áà ṣe ń tí mo fọwọ́ ara mi tọ́ náà rí àwọn òbí kan máa ń jà kán máa ń kàbámọ̀ lórí ọmọ lónìí kò sì sí tó tẹ́ nǹkan oṣù tó báwọn ọmọ náà àwọn jẹ́ padà wá ń di pé àwọn ọmọ ìyẹn tó wá bẹ́ẹ̀ mọ dàbí pé ọ̀sẹ̀ dàbí ṣọ́ọ̀tì dàbí jẹ́ fún mi àwọn náà fọwọ́ ara wọn tọ́ àwọn náà rẹ̀ nílé àwọn náà rẹ̀ lọ rí pé àmọ́ wọn ò tó tó mi jọ náà ó wá yọ ọlẹ̀ ẹ dákun kò ní yọ ọlẹ̀ fún gbogbo wa o ọlọ́run ó jò dá fún gbogbo wa ni o àwọn ọmọ wa ẹ mọ̀ ju àlùkò á nì kúrò nínú ìgbésí ayé wọn àwọn ọmọ wa ẹlẹ́jì ó jẹ́ pé ìtọ́rọ̀ rẹ̀ ti ṣú wa láàmà darí wa lékè ó àkọ́kọ́ ọ̀rọ̀ mẹ́rin ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin bàbá wa àtẹ̀yìnyá wa ẹ̀dá kòkòrò ọ̀nà gbogbo ọ̀pọ̀lọpọ̀ èmi àti wọ́n bí wa sí mùsùlá inú wa sì ń dùn bá jẹ́ ara wa ń yápa jẹ́ mùsùlùmí àmọ́ ọwọ́ tàà fi torí ká máa rí odidi inú ilé kẹwàá bímọ mẹ́rin ọmọ mẹ́fà ọmọ mẹ́wàá ogún ọmọ kó má wàá sí ẹyọ kan tó jẹ́ àbágbà nínú àwọn ọmọ yín àmọ́ tí ń ní àti rọlọ́mọ ogún láàrin wa jẹba lélẹ̀ medical doctor ẹbá ilé civil engineer ẹbá ilé mechanical engineer ẹbá ilé clinical engineer ẹbá ilé architect ẹbá ilé medical doctor ẹbá ilé doctor clinical clinical aa ah, ah. ẹbá wò pé kò sáàbà láàrin wọn ní à la la wò láìlà ìlànà àsìkò tá a sì wà Ati àsìkò ṣùgbọ́n àti ní àti ṣàwà gbogbo tó fẹ́ gba ìsìláàmù lọ́wọ́ àwọn èèyàn ó ní àwọn èèyàn ń sáré rẹ̀ lónìí àwọn ẹni bí àwọn ẹlẹ́bọ àwọn aláṣìṣe àwọn náà ti wá jòkó lónìí pé àwọn fẹ́ jòkó ti ìsìlámù lọ́rùn ìjẹ́rì ọ̀ká tó sì lè yẹjú wọn ìmọ̀ ni o torí pé wọ́n ti ń lọ rẹ̀ ń kojúbọ̀ bí tí ò yẹ ká kojúbọ̀ ní àlùkò àárín wa àwọn tí ò yé wọn awá ti bó yé àwọn awá ń tú ọmọ mùsùlùmí tó rò bá yé tó bá tú tó rí tú ìtumọ̀ ọ̀rọ̀ mi rèé ẹ láti gbogbo àwọn òbí nínú ilé kọ̀ọ̀kan ibi ẹ bá ti ń bímọ mẹ́ta ẹdùn kí mẹ́tẹ̀ẹ̀ta ó dó ní mímọ̀ nípa Islam à ní kẹ́mọ̀ jẹ́ medical doctor tó bá jẹ́ medical doctor kan tí wọ́n kọ́ jẹ́ àfà tó bá jẹ́ engineer kan tó wá jẹ́ àfà tó bá jẹ́ gbogbo tó bá lè wọ́n jẹ́ nínú ayé kan tó wá jẹ́ onímọ̀ nípa Islam ṣe fẹ́ iṣẹ́ wọn medical doctor ni wọ́n ojú wọn mọ̀ gbóyè lábẹ́rẹ́ wọn àmọ́ tó ń bẹ́ẹ̀ àfà náà tó ní wọ́n láyé wọn tí ọmọ wa lẹ́tọ̀ ìta ọ̀gbà wa lè gbé owó ní mímọ̀ báyìí ẹ̀dá kò méjì nínú wọn ẹ̀jẹ̀ tí wọ́n kíkí ń tààrà kámẹ́tì ẹ̀jẹ̀ wo elérèdè o kéwú tí ó wọnú kéwú tí ó dìbò kéwú dàgbọ́ iye tó ní ìfowó ń pa ìtọ́ ọlọ́wọ́ wa tí ó mọ̀ wá ti tó náà ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta tí ìṣúwá fi papọ̀ mọ́ pọ́ìntì yẹn lẹ́ẹ̀kejì pàṣẹ ní ká jó ní ìwẹ̀ yẹn lómi òfin máa ro kéré kan sí à ah, onímọ̀ wọlé ń sọ Ọ bá ní kí wọ́n àwọn tán ni wó jẹ àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run àwà láyé àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti kí àwọn oníkéwú kọjá bẹ́ẹ̀ ṣe ríro ojú náà fi máa ń wo kéwú lánàá gbọ́dọ̀ kan ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ ló ti jẹ jáde lẹ́nu àwọn afi ń àfà wọ́n àná àwọn àfà mọ́ tàgé àkókò náà ní ẹ̀ṣọ́ ìta àwọn ọ̀rọ̀ sí. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. tí a bá náwọn akéwù tọrọ jẹ́ àwọn tó gbòòdì kéwù lánàá ni o. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a rí tó ń kéwù tọrọ jẹ́ àwọn ẹni tó ṣe pé iṣẹ́ àríkùmọ̀ sára àmàrà àwọn tí a bá tẹ̀ láwọn akéwù tọrọ jẹ́ yìí nígbà náà lọ́ọ̀ dírú wọn kéwù kéwù àwọn àwọn odò yéè kéwọ́ àwọn odò débi tó yẹ kó dé in tó sọ pọ̀lọpọ̀ dátọrọ jẹ́ nìyẹn àwọn tí ó ń tẹ́ tàbí ní alàgbà káàkì ẹ̀dá jẹ́ ibi àlẹ́ alàgbà tó bá ìdí ló sì ẹ̀lọ́bí alàgbà ní àdúgbò tó kò sí tó sì ẹ̀lọ́bí àńtẹ́là ní alàgbà ìjọ ń pè ní kéwú gangan ẹ máa ọmọ lè lọ lé ìwé kó mọ ní alàgbà alẹ́ alàgbà òjò mọ́wèé

orí kùránì kọ́ wọn orí láwù kọ́ wọn orí sọ́rùkù kọ́ wọn ó sì wọ́n pé atágbọ̀dọ̀ mọ́ kọ́ wọn tẹ̀tẹ̀ ó sì gbà wọn mọ́ lórí ẹ̀yàmọ̀lẹ́ àgbà àgbà kan lórí àti kí wọ́n máa kọ́ kalẹ̀ ìwé kan àmọ́ tó mọ́ kan kẹ́rí bẹ́ẹ̀ babaláwo lè ṣe ṣọ̀kan ló dúdẹ̀ ẹ̀ sí wà wà ń fà tẹ́jú wọ́n wò pé ọmọ yìí náà bá kéwú irú tí ó dì nìyẹn tí ó ti kú òní wùgbẹ̀ wò ó àti ń kéwú kọ́lé lónìí o àdúgbò lọ́dọ̀ ọ̀rọ̀ o àti ń kéwú àti ń gun mọ́tò ń bíyà lónìí o àti ń kéwú àwa náà ti ń lówó àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n ti dé kéwú ẹjẹ́ kọ́ ọmọ yín náà ń kọ́ kéwú kó kọ́ ọmọṣẹ́ tẹ́ bá mọ ìtìdá àwọn àbá àbá gbà tó ẹjọ́ níbi ẹ̀yìn náà tó wá wọn wà láì àbí nínú bí ojú ìlú wà lónìí ni mo ti sí àwọn àbá àti ẹ̀yìn tàà ń wá àwọn àbá àti ìjẹ́ àwọn báwọn tíṣà tó ń tọ́ ìjìnlẹ̀ school àwọn tí ń kọ́ ọmọ nílé ìwé àwọn tíṣà nursery and primary school tí a rò pé àwọn ni wọ́n wá successful àwọn àfáà lọ kò rí bẹ́ẹ̀ mọ́ o kálá bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ni wọ́n kálá ní àwọn àfáà ó ti ju àwọn alákọ̀wé lọ ìmọ̀ bóyá ìmọ̀ bẹ́ẹ̀ lórí bó ti lọ́dọ̀ fi wá lọ àfáà ti ń gba sálárì gidi nìsín èmi ti fáàfáà bá fẹ́ gbà fún jẹ́ pé kó wá ṣe ìmọ̀ ìmọ̀ sálárì kan ó sì nígbà tó two hundred twenty thousand naira ẹ̀sùn tó gbalé à aládàá-ńlá ìwọ̀lì agbára wọn ò kò ká. ṣé ń jọ owó náà ló fi bẹ́ẹ̀ táńtó twenty thousand ní sálárí náà nínú ẹ̀gbọ́n sílẹ̀. ẹ̀yin bàbá tọ́mọ yín bá kéwù yẹjú lónìí iṣẹ́ ti ń bẹ́ńlẹ̀ láti ìwòlá rẹ̀ fipolówó fún ara kágbọ́ yé. ilé tó tó ti kọ́ yẹn ń bẹ́ńlẹ̀ báyìí ẹ̀dá àbá tó mọṣẹ́ tó kọ́ṣẹ́ kíṣẹ́ yìí yé alìkùránì yé hadith anábì yé àkídà tó lálàáfíà ó yé pẹ̀lú ògbọ́lọ́wọ́ bá ebi òní pa tó bá ti jẹ́ ìgbóyà mìíràn tí ò gbé kòkò kẹ́yìn bàbá rẹ̀ dákùtò ní ọlọ́run ẹ àwọn tó bá kéwú ayé wọn ètò bóyá lánàá bóyá torí irú àwọn tó sì jòkó sí lánàá ìdàgbàsókè ti ba ẹ jẹ́ káwọn ọmọ yín ó kéye pọ́ǹtì tẹ́lẹ̀ tẹ̀lé àǹfààní ìtàwọn ọmọ lásán ṣẹwárẹ́ yìí náà jẹ́jẹ́ bí òbí ọmọ tí ẹ bá kọ́ ní ẹ̀kọ́ àlùkò á ní rẹ̀ o kẹ́ ẹ gbogbo ọmọ tó bá kéwú nínú nǹkan àkọ́kọ́ títí wọ́n kọ́kọ́ jẹ́ kó tilẹ̀ sí lára alukura ni ó sọ fún un pé wàkọ́dọ̀ ọ̀bùkà àìlà dáàbò lù ìlà ìjà alùpùpù ó sọ fún pé nọ́mbà wọ́n lọ́dọ̀ ọ̀wọ́ ọmọ yìí tọ́lọ́ ni o olúwa nìkan ni ọjọ́ ìlú kọ́ ti tẹ̀lé lánàá náà lórí ẹ̀ tálùkùránì bá sọ yìí òfin tán ẹni tálùkùránì sọ fún kùgbọ́ mọ wájú ìlúwa ìjẹ́rí ní ìṣàlẹ̀ àwọn òbí méjèèjì ẹ ṣe dáadáa sí wọn èèyàn ní ọmọ lọ ní ẹ̀kọ́ àdìgbò ààrin kọ́mọ lágbọ́yé ẹ̀sìn kọ́mọ jèrè ọmọ wọn ọmọ ń gbọ́ òbí lẹ́nu ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni o níjọ́ tẹ bá lẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí ń pariwo mọ́bí rẹ̀ á ẹ̀kọ́ yẹn ò yé tó àbí ṣèṣá nìkan dà láàmú bẹ́ẹ̀ mọ́ bá pẹ́ náà lé lórí àmọ́ tí ń bẹ́rù àlùkùránì ni pé ọmọ ẹ̀kan ò lè so oríire àbí kó yọnu bàbá rẹ̀ àti yọnu ìyá àyàfi nígbà tí yọnu bàbá àtìyá tí ó bá ti kó bọ́mọ náà wájú ọlọ́run ìgbà náà ni ó tó yẹ fún bàbá àtìyá

tó bá dọ̀la ẹ̀yin náà ó rí èrè ńláńlá tí ẹ jẹ tí ẹ máa dunu pé ah ọlọ́run ó mà ní ìlànà ọmọ ìlọlé tẹ́wù ah gbogbo àwọn àlùfáà wa ẹ lọ rèé béèrè lọ́wọ́ àwọn òbí wọn wọ́n sọ bí àwọn ọmọ àwọn ti mú àwọn gbogbo àwọn àfáà táwọn kan ìfọ̀dílátù sheikh ìfọ̀dílátù doctor ìfọ̀dílátù professor tí wọ́n bá déwájú àwọn ẹ̀yà wọn àti bàbá wọn àwọn ìyá wa tún yìí máa kọ̀ǹtró wọn bí ìgbà fẹ́ kọ̀ǹtró ọmọdún mẹ́wàá ó ní àjọ ẹ̀gbẹ̀ fún ẹ̀sìn àti àgbọ́yé tí ọmọ kan ní òní ẹ̀sìn lẹ́wàá ní kó mọ wá ẹ̀ ẹ̀ ní dídàkudà tí ó dà lọ́mọ owó dàdàkudà mọ́ wa lọ́wọ́ ẹ dákun fún ọjọ́ iwájú àwọn òbí náà ẹ jẹ́ ká mójútó ẹ̀kọ́ ẹ̀sìn yìí fún àwọn ọmọ wa ní ẹlẹ́ẹ̀karùn-ún mo ti ń lọ sí ìyọwọ́ ìparí ọ̀rọ̀ mi nítorí ètò tó pọ̀ dájú gbogbo àwa onílé kéwú àwa ní challenge kan tí máa ń bá wa ó pọ̀ lánàá ó ti wá ń fúyẹ́ díẹ̀ lónìí àmọ́ bí ṣe ń fúyẹ́ yìí náà ń ta gbọ́dọ̀ eradicate ó ní kẹ́yìn òbí ó máa mọ́mọ́ wálé kéwú kẹsì mọ́fẹ́ wà responsible fún owó ilé kéwú wa a ẹ̀yìn máa mọ́kànlá mi bóyá ìtàn ẹgbẹ́ ọ̀rọ̀ ìgbà tó kò rẹ̀ ìdáwà ti wá àti tí yìí wá lóyún láti fi bí ìdúwẹ́ lágbára ẹ̀yin mùsùlùmí ẹ̀dá kòkòrò ṣe rí gbogbo tá a bá ń ṣe àgbọ̀dọ̀ yọ owó kò mẹ́. àwọn kan ń sọ kíní kan lónìí ẹni ẹ̀yọ́ lọ́mọ wa kí ó náà ti wá dowó ẹ̀hẹ́n. tèmi gbà tẹ́ ẹ̀ jẹ́ kí kéwú tẹ́ ẹ̀ rẹ̀ lánàá ẹ wo orú àwọn pọ́dọ̀tì tó jáde lánàá ẹ wo ìdààmú tó bì sí gbòòrò lónìí wọ́n ti di ìdààmú sí ẹ mọ̀ pé wọ́n láàfáà ni alúfáà ni wọ́n nígbà tí ojú ọ̀nà tẹ́gbà ti kẹ́kọ̀ọ́ wọn kọ́ yẹn àwọn àǹfàà fún wọn ń bá wa kọ́ àwọn ọmọ kéwú bí àwa ṣe fẹ́ jẹ́ èèyàn tá fẹ́ look responsible àwọn náà fẹ́ look well ẹlẹ́mí máa ní ẹ ní àgbáyé tí wá dàrú káwọn àbá náà fẹ́ káwọn náà wọn aláwọ̀ fẹ́ gun mọ́tò àwọn àbá náà ti wá ní gun mọ́tò kó mẹ́jọ lójú kòkòrò ni jíjẹ́ kan náà bá débẹ̀ fóun náà kó lò ó èèyàn lòun náà bẹ́ẹ̀ ni ṣe ń wo pé ẹgbẹ́ tọ́jú ọmọ yín ẹgbẹ́ ọmọ yín lọ léèwé tó dáa ẹ̀dẹ́kọ́ ma yí di èyàn ńlá lọ́la bẹ́ẹ̀ làwọn nǹkan náà báwọn ti ronú báwọn bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ àwọn kéwú ẹ̀dẹ́kọ́ ọmọ tí wọ́n náà tún kárí ìwé sọ́wọ́ sí yẹn nǹkan. bẹ́ẹ̀ wá yóò dùn àwọn náà yí àwọn náà dùn. bí wá ṣe lóbi ṣe retí wa pé aláwọ̀ ojúṣe a gbọ́dọ̀ wá ṣe báwọn àwọn àlùfáà náà láwọn òbí ti ń retí àwọn náà. tẹ́bá lọ wo ilé ìwé táwọn èèyàn fi ọmọ sí lónìí tẹ́bá gbọ́ iye tí wọ́n sọ ní school fees ẹ̀wọ́n ti bàyà. ẹ wá rí i pé àwọn ẹni tá ń mú ọmọ wá lè kéwú kí wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ ni pé kò sí àwọn náà ni wọ́n mọ̀ ọmọ lọ sí school wọ́n sì rówó sọ́mẹ̀ bóun lẹ ti ń ṣe é. ọlọ́sìn padà máa ń dáṣẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà onígbà àwọn bá ṣàbò sí òmìtán yóò padà wá yọ́lẹ̀ pé ìjàmbá tẹ̀ sí fáwọn àfà òní yọ́lẹ̀ lára àwọn ọmọ yìí ẹ̀dá kú ìjà lọ sóbi ní ìgbé ìlólówó lé tí ó táwọn àbá ń gbà. àwọn bíi tẹ́ bá gbọ́ pé owó wọn ti ń wọ hundred thousand ó lé two hundred thousand ó lé nílé kéwú ẹ lọ wo nílé kéwú bẹ́ẹ̀ á jẹ́ pé wọ́n ń gba ọmọ sọ́dọ̀ wọn fún wọn lówó oúnjẹ wọ́n dáná báwọn ọmọ àwọn ọmọ ń jẹun lówó òfin wo bẹ̀. kẹ́tọ́ lè ní owó lé kéwú à èló làwọn èèyàn ń gbà lówó lé kéwú pàṣẹ ìwọlé mọ́ bá seven thousand eight thousand ten thousand ọ̀pọ̀lọpọ̀ lé kéwú tó wá dìbò ní wá dà yìí amọ́pọ̀lọpọ̀ àwọn òbí ọmọ fẹ́ kàwé ọmọ fẹ́ kàwé nìkan là ń mójútó ó dá bá a ṣe ń mójútó àmọ́ ìwé nìkan ò dáyé mọ́ lónìí àwọn oníwèé bẹ́ẹ̀ tún jẹ́wọ́ ara wọn báyìí pé ìwé yìí nìkan kò dáyé mọ́ federal government of Nigeria láti ọdún tó lọ́dọ́ ti gbé mẹ́mú jáde ní ìbáwọn ọmọ bá ti ń kàwé wọ́n gbọ́dọ̀ mọ́ kọjú ọwọ́ lè ní wọ́n tún wá list àwọn jẹ́ plumbing mẹ́mẹ́ carpentry mẹ́mẹ́ furniture mẹ́mẹ́ ẹ̀ẹ́lẹ́tíṣà àbíkí ni láti tó ma sọ wáyà mọ́ra wọn èyí náà bẹ́ẹ̀ wọ́n ka iṣẹ́ náà lọ ilé jìlá wọ́n ti mọ̀ ìwé nìkan ò sí náà ẹ lọ wọ àwọn phd ọ̀dà ni ìní ìbẹ́bi títí ń gun bá nígbà tí ò sọ náà ọ̀nà ti há ìwé yìí nìkan lẹ́sì kọ́ wọn. àwọn ìwádìí ká mọ̀ ọ̀rọ̀ ọmọ ọmọ ilé bá a ṣe ń gbìyànjú lórí ilé ìwé ẹ mọ ìjọ tí wọn kó lọ àlámà ni wọn. ẹ wá ṣọ́ra fún kíní kan láàrin ìjọ fún ojú yìí. ọmọ fẹ́ lọ ilé ìwé lónìí àwọn onílé ìwé ti ń ta géèmù kan gbogbo ẹ̀yà àlùfáà wa náà ẹ dákun ẹ ta bíṣọ̀rọ̀. àwọn onílé ìwé ń ta géèmù kan lókè. géèmù tí wọ́n ń ta yìí wọ́n mọ̀ àbí wọ́n mọ̀ wọ́n mọ̀ mọ̀ àbí wọ́n mọ̀ mọ̀ ìní yẹn wọ́n fi ń ta ilé ìṣòro gbòòrò ogún tìrì ti ń jalè tí wọn náà ní ìmọ̀ ẹgbẹ́ ń bì lórí alhamdulilayi ẹ̀kọ́ ẹ̀sìn ti ti bẹ̀rẹ̀ àmọ́ láwọn ìgboro wa lọ́hùn nǹkan ti ti wá ilé iṣẹ́ wà á rọ̀ nísìnyí tipátipá la fi ń lè báyìí tipátipá wípé àwa sílẹ̀kùn lè ṣeun látàárọ̀ dọ̀sán tipátipá ni ilé ibi tẹ́ ẹ bá bá bọ́ sí ìṣẹ̀lẹ̀ ìṣẹ́wà àárọ̀ ọmọ díẹ̀ ló kù tẹ́ ẹ máa bá gbogbo àwọn ilé tí ó sún náà lọ́nà ní ká mọ ọrọ̀ mọ́bẹ láàárọ̀ ọlọ́dàkùnmọ́ tó kú láyé láyé ọlọ́dẹ tí wọ́n tún mọ́ dàgbà sókè àmọ́ pọ̀lọpọ̀ ilé tí wọ́n ilé tí wọ́n arọ̀ ṣùgbọ́n kí ló fà á ń bá àwọn ọmọ ìlọ ilé tí ó sì lè lóye. àwọn àlùfáà wa náà wọ́n jago àwọn rí sàárọ̀ sí i ojú wọn náà lè ti ní ìdíwá bẹ̀rẹ̀ àwọn adáde tó onírọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún àwa ìdílé tó rọ̀ lẹ́la wa ń lọ sí omi ká ìdájú ìdílé tó rọ̀ lẹ́nu kéjì bá ọ̀. àmọ́ ní ètò ìrọ̀ lẹ́ lónìí ogún ti bá àwọn onílé ìwé ọmọ tí ẹ wá sí skul láti seven thirty a.m. ebi ò mọ́tò ṣe ń o. ẹni wọ́n close ní three thirty p.m. wọ́n ní àwọn bírèkì díẹ̀ díẹ̀ díẹ̀ láàrin méjèèjì. iṣẹ́ wa kọ́ wọn látàárọ̀ fáá wọ́n tún ní kò ní wọn ọba ni àwọn gbọ́dọ̀ tún introduce extra lesson. ọmọ ìwà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láti di three thirty to four ọmọ àbá bẹ́ẹ̀ di five o'clock after five. ọmọ òṣèṣẹ̀ náà wá bọ̀ wá nílá after five. àwa láwa bẹ̀rẹ̀ lè kí ó ní four thirty gbogbo àwọn àfáà òun wà nánú kalẹ̀ wọ́n retí àwọn ọmọ kéwù. ọmọ ń délé bí five thirty àbáfà five náà wọ́n padà délé yóò lọ bẹ́ẹ̀ sí assignment wọ́n tún mú lá assignment ìyá rẹ̀ náà ní díẹ̀ sí ní díẹ̀ náà tó máa lọ́dẹ́ kí ó tó bá di kọ́ńtàtò sí tẹ́ńtò sí àwọn ọmọ màá máa délé kí ó nílé kí ó wùrọ̀ lẹ́rọ̀dọ̀ sí wa aago mẹ́fà làwa ń jáde ẹ dàpọ̀ kéwù jẹ́sí mẹ́wàá kí ló fẹ́ ké. níbi àtàkì tó tó parí lẹ́sìn. aláàbọ̀ ọlátàkì sí owó tó parí lẹ́sìn lẹ́sìn ìwé bá kí ló ń kọ́ wọn. àwọn ẹgbẹ́sìn láwọn ń kọ́ ọdẹ àtàkì sí yẹ bí àwọn ṣe nílé kí wọ́n ìwé ìlú

iná nìlá lọ iná èmi ń yọ ẹdẹ lè yín yẹ̀yìn lẹ̀ pé kò gbọ́dọ̀ sí tàbí ìdúró ojú wíkẹ̀ndì kí ó kú níṣù nǹkan tí wọ́n ti wá di wíkẹ̀ndì náà àwọn oníwèé ti gbé kéré kẹ́dé wọ́n ti yọ àwọn ọmọ primary six àmọ́ àbíbèjì five tọ́bẹ̀ ṣe common entrance ọmọ dss three tó bẹ́ kọ junior pẹ́kẹ̀ ọmọ ss three tó bẹ́ kọ wayeti wọ́n ti wá yọ ọ́ kúrò completely wọ́n ti weekend kó wọ́n ní Saturday wọ́n tún gbọ́dọ̀ mọ́ wá ṣe extra èyí tó ń ṣe rọ̀ lẹ́sí orúkọ yìí wọ́n tún wọ́n kíláàsì ní ní Saturday kí lẹ́ ń kọ́ wọn láti ọmọ Monday di Friday àwọn ọmọ wọn lè ṣe Saturday náà mọ̀ ṣé àwọn ọmọ bẹ́sí báàbù jẹ́ ẹsẹ̀ sírì yẹn àwọn ọmọ yẹn tó àbá ti wá àwọn àbúrò wọn náà ilé tó wá kú tó nìkan ìjọ sunday ẹ̀yin òbí náà tún wá ẹ̀tún wá ẹ̀yin náà wá tó hàn wá lè mọ̀ tó bá díjọ sunday wọn ní à ẹwọ south ọmọ ní gbọ́dọ̀ sinmi wọn máa fọ yúnífọ́ọ̀mù ó ti ṣe ó ti lọ skul láti jọjọ gẹgẹgẹgẹgẹgẹgẹgẹgẹ níjọ sunday àwọn àtúwá lè tó náà níjọ ìmí ẹ̀ẹ̀kan yóò wà ní tó rà lórí sọ bàbá kan àmẹ́yà bá àwọn ẹ̀rọ ẹ̀mẹ́jà dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ̀mẹ́jà dákẹ́ o bí bẹ́ẹ̀ kọ́ ṣéwú tó kù dáa mọ́ à ń tí àwọn arúgbó àwọn ọmọ ọmọ ní sinimá ọmọ òsùnmọ̀ kéwù lọ ń gbà mí ìbúlé wà ní musawa sáà nìkan ẹ̀yọ́ abẹ́rẹ́ pé kó ṣe díẹ̀ ọkọ̀ ní à ìṣe ajá láti ṣe jáde ọmọ ìṣe wọ́n sùn lọ́dún tó ń bọ̀ ọ̀rọ̀ pé ẹ̀sọ́ ẹ̀yà mọ́ produce substandard àfáà ní ẹ̀dàpẹ̀já ronú sọ̀rọ̀ yìí gbogbo àwọn òbí ọlọ́run sáré ìgbọ̀nà wa gbogbo ẹ̀yà àlùfáà wa nípa ní orí ta ti bá wà àlùfáà wa náà sọ̀rọ̀ inú mi tó fi dìbò ta wà lónìí àwọn akọmọ tó ń pọ̀ yà lórí ṣáàjò pọ́n ládé dàrí àfihàn fún ọgbà bẹ́ẹ̀ bá dọ́dọ̀ wọn náà méjì rẹ̀ ẹ̀ mọ̀ pé iṣẹ́ ń lọ ọ̀gbà iṣẹ́ ń lọ tààrà àwọn ọmọ mùsùlùmí náà pọ̀ lọ́sàn ẹ má jẹ́ kí á jẹ́ kí inferiority complex ó bá wá díẹ̀ tẹ́láwọn oníwé ìyẹjá máa bá wọn sọ àwọn tó bá súnmọ́ wa nú wọn ẹjá máa sọ fún wọn kan bẹ̀rù ọ̀nà tí ò bá sì wọ̀ táwọn náà bá mọ̀ pé àwọn fẹ́ ṣe dáadáa ilé tí ó tó nítumọ̀ kan fi kún lè ní wọn torí àtúnṣe ṣe

ẹ̀rọ ọ̀sẹ̀ tó máa ń bá sá. Táwọn náà kàbí lọ sí àmì ẹ̀yọ̀ kan yìí mú ẹ̀yin náà